adúpẹ́ ní ọwọ́ ọlọ́run for the life of our brother Olamilekan Ojo coming to the church lọ́tọ́ bá ti wá sí church ó lè jẹ́ pé ẹ̀kan lọ one month you will always leave a landmark before you go tó bá wá church tó bá ti lọ opportunity láti gba microphone he is going to say something after the sermon nǹkan yẹn làwọn èèyàn máa ń mú lọ lé nígbà tàbí sọ pé ẹ lè fara yín jẹ ọlọ́run òun ti fara òun jẹ ọlọ́run so every sermon tó ń bá wa sọ ó máa ń jẹ́ two sermon in every Sunday tó bá ti wá church ò lè gbàgbé láéláé it's our permanent MC in the church ọjọ́ tí òde bá kọ́ ọmọ ọjọ́ wedding any good thing will always be there no matter the schedule Lekan has proven to be a friend a brother at all time that is one concerning Ram, Ọlámilékan Gbàtàmì few weeks to his death on the sick bed Ọlọ́run minister sí pé kó ní revival hello from that sick bed he came to the church to administer the revival for three days ọ̀pọ̀lọpọ̀ wa lọ́mọ ní kó gba àwẹ̀ alóhùn lọ́sà èèyàn tí bí ẹ̀tẹ̀ ṣe rí ó sì wá síwájú ọlọ́run wọ́n á revival yẹn it's a thing we will never forget in our church. another thing tó wá ṣẹlẹ̀ on the last day he gave up praise the Lord we never believe it's going to happen that day he has closed his eyes for more than two hours the church was praying the wife was praying the wife the children everybody was praying ó yà mí at a point he recovered back àwọn sáré gbé lọ sí ní abẹ́ hospital ládùúgbò bàtà débẹ̀ doctor ṣe clinical test wá pè mí wọlé ó ní Ọlọ́run gbàdúrà wa ló fi jẹ́ kó tún mí again hey, but now is gone tó tó bá jẹ́ kó lẹ́sẹ̀ Ọlọ́run ò ní gbàdúrà yẹn o pé ìmí tó mí padà yẹn the body is cold already and he came back to life and finally gave the last breath the wife insists pé ẹ fún lọ́síjìn ó ní no ó ní we can't trouble the body again ó ní èèyàn tó live like that after two hours of cold body tó dẹ̀ tún sí. Only we should go home and be thanking God pé kò ṣẹlẹ̀ ní chemistry medical line ó ní but àwọn táwọn he happens to be a pastor ó wá ní nǹkan tó ṣẹlẹ̀ yẹn ó lọ́lọ́ sọ fóun pé ọlọ́run gbọ́ àdúrà tá à ń gbà ọlọ́run bring him to life God bring him to life God revive him ó ní àdúrà yẹn gbà ni so it's, it's a food for thought and I will never forget today I will never forget that day in my life pé tọ́lọ́run bá ṣe fẹ́ gbọ́ àdúrà yẹn àwọn tó ń gbàdúrà lórí ẹlẹ́ṣẹ̀ kó máa jẹ́ kí wọ́n rí àmì a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé a rí àmì. ní wíńdò tíyàwó ẹ̀ wà ó ní duty tó máa ń ṣe in the presence of God yearly ó máa ń ra dísù fún mikano jẹ́ ẹni wa tá a bá ń ṣe anniversary convention wa despite that position this woman deep money to our pocket the church refused only no it is part of me and my husband agreement Oh, I'm ashamed. Come by for fún ilé ọlọ́run wọ́n dẹ̀ tún ṣe é wọ́n dẹ̀ tún lọ ra dísù yẹn glory be to God. glory be to God glory be to God he has done his part and I pray we all do our own part too thank you very much.